إلا بالذي أحسن حتى يبلغ أشده وأوفوا بعهد وأوفوا بعهد وأوفوا بالعهد إن العهد كان السبلا وأرض الكيل إذا كنتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقل ما ليس لك به إن السمع والبصر والقياس كل أولئك كان عنه مسؤولا ولا تمشي في الأرض مرحا إنك لن تخلق الأرض لن تبلغ الجبال فيها كل ذلك كان تجزئه إلى ربك مسجونا الحمد لله نحمده ونستغفره ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضل فلا هادي الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة عطرة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a sọ pé fún ọlọ́run ọba wa ọ̀tà tí ó gbé káwà ní mẹ́rin tí ó ti dímọ̀ kẹta nínú oṣù rọ̀mọ̀dọ́ dímọ̀ ayọ̀kan náà ló kùn lẹ́yìn tòní àbẹ̀lẹ́rẹ́ àbẹ̀lẹ́rẹ́ ambela yìí wa ọba ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́jọ́ náà ló kú síbẹ̀ dẹ́dẹ́dẹ́ nínú àwọn tá a máa gbéyẹ̀wò lónìí nínú àwọn tá a máa gbéyẹ̀wò lónìí òun náà lè fi àlàáfà náà ti parí ẹ̀ lánàá àlàámúrú àmáyé àtìtẹ̀fẹ̀ ìkọ̀fúnni nípa kí wọ́n máa jẹ́ onínà bàbá yẹn a máa sọ̀rọ̀ nípa lè fi sọ́ọ́lù ìmá anẹ́yìn kọ́ wà níwọ̀n tí wọ́n lọ. nípa abọ́lọ́wọ́n bá ti ní ká máa pa àwọn ọmọ wa. Àwọn tó kó sínú àyẹ̀jẹ́ rẹ̀. Nínú àwọn tí a máa òun náà ní bọ́lọ́wọ́n bá ní a máa ìná ìtàkùn pẹ̀lú àwọn bákan nínú àwọn ọ̀kẹ́ tí ọ̀rọ̀ tó wọ́ òun náà nínú ọjọ́ pọ̀ fún wa nípa kí a máa pa ẹ̀mí tí èsì pẹ̀lú òdodo nínú àwọn sábà ní gúlódì ni ìmájì owó ọmọ òun kà níjẹ̀kíjẹ̀ bóò láti ṣe owó ọmọ òun kà dáadáa bákan náà náà tá a máa yẹjú lónìí òun náà ni ìmọ̀ mójútó òṣùwọ̀n yálà àwọn oníwíwọ̀n ni àbí àwọn onímẹ́mbà oníke burúdù ni àbí àwọn oníke bóò láti ní bí wọn kù nínú àwọn kẹta àgbéyẹ̀wò lónìí tọ́lá bá ti tó sí aláǹfààní kájẹ́sí ká má fi mọ̀ pamọ́ bákan náà ká má sọ̀rọ̀ àti ká nímọ̀ nípa rẹ̀ àti ká má máa rìn ní táńkù táńkù lórílẹ̀ táńkù táńkù lórílẹ̀ àwọn bá yẹn nẹ̀nẹ́ ìwọ́n ni wọ́n rà pẹ́sà látòkè lọ bí àyà ogun àti mẹ́jọ ما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها Ọlọ́run bá ní wà ní máa tó ìdọ́nà anáhùn ti ti àwọn àmàtí wọ́n lè ní bùkátà sí ọ wọ́n lè máa rẹ̀kẹ̀ lọ́dọ̀ rẹ tuntun tí wọ́n rẹ̀kẹ̀ òjú wọ́n lè òkú tó ní òjú pé wọ́n lọ́wọ́ tó ti mánéjì ara rẹ ilẹ̀ wá túnmọ̀ sí kọ́ wọ́n lé tó sẹ́mọ̀ lẹ́jì jẹ́ ìgbàlùmọ̀ yìí nítorí ní inú mẹ́wáyé ìrìnà òkú ìrìnà àrígbọ́n

فقل لهم قولا فقل ولفلت فقل لهم قولا قولا يسيرا قولا ميسرا àwọn ní ẹ̀dùnkọ̀ bá àwọn ni wọ́n ń wo gbogbo ojú tó dá wọ́n lọ́mọ̀ pé àà nígbà tí wọ́n ké jáde lọ lé òun yóò tó tán ọwọ́ àbàwọn sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí nìlòbí àìsí pèlé mọ̀lẹ́bí o tàbí àìtórí ẹ̀kọ́ jáde o pé áàrẹwà mọ̀lẹ́bí ni wọ́n ti rí sí i sí ìlú iná tí ń gbé gbogbo ẹ̀kọ́ káàkà fọmú lọ́rùn nígbà tí إلى عنقك ولا تجعل يدك مغلولة إلى عنقك má jẹ́ kí ọwọ́ rẹ̀ má jẹ́ ọjọ́ mọ̀gbòrò ọ̀dà má fà ìtumọ̀ rẹ̀ ní pé má yà èyí tí àwọn tí wọ́n ń sọ nípa ọlọ́run lọ́ọ́ ọlọ́run bá sáwọ́ pò wọ́n gbà lérò nínú pé àrùn lọ́lọ́run lẹ́nu wọn lọ́run ọlọ́run bá ní pé báńkì ẹ̀dá ọ̀pọ̀ kò sí ìtọ̀tà ọlọ́run bá ní ibi dẹ́dẹ́ ọlọ́run tó máa bá ọ gúnlẹ̀ sí àìsí ìlú wọ́n ló nínú ọdún máa pa ọ ọwọ́ tí wọ́n lọ́yà ọlọ́run bá kó máa bá ọ pẹ̀lú wọn sọ̀rọ̀ báńkì ẹ̀dá ọ̀pọ̀ kò sí ìtọ̀tà yóò fi gbogbo ẹ̀fọ́ ìyá ọlọ́run ọba ní ọ́tẹ́wọ́ rẹ̀ tí ti máa ń lẹ́ nígbà yóò tó bá ní òwò fẹ́ni tó bá wù láti tó bá fẹ́ ní àpò ọlọ́run bọ̀ ìyá wọn rárá báwọn yẹ̀wò ti pèrò kọ́ wọn bá ọlọ́run bá wá lo olóhùn pé òun máa ń ná oníbàlì ẹ̀dá ọdún sùn sọ́tà òun yáwọ́ òun ọlọ́run yáwọ́ nínú àwọn ááyà èyí táwọn olùkọ́ máa ń sọ wa lára pé a gbọ́dọ̀ demonstrate yà ń láyé tàwa kan alìmọ̀tàwà na yẹ̀dẹ́ yíká yìí lẹ́sùn ha káwọn máa lérò máa máa lérò pé ó ti tẹ́wọ́ bó ti sanwọ́ yìí lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n wọ ọ̀nà ọjọ́ tí wa gẹ́gẹ́ bó tẹ́wọ́ wọ ọmọ ìlú ènìyàn ọjọ́ tẹ́rẹ́kú bẹ́ẹ̀ ni tẹ́rẹ́kú ọjọ́ wọ́n yàtọ̀ sí àwọn kòkòrò àwọn kòkòrò náà ọwọ́ wọ́n yàtọ̀ sí tẹ́yẹ àwọn ẹyẹ bẹ́ẹ̀ ni tàwọn ọmọ ìlú ènìyàn yàtọ̀ sí àwọn gbogbo alẹ́ láti lọ́wọ́ ọlọ́run ní ara rẹ̀ nínú àwọn náà wà òun náà ni

májà wọn pa á bẹ́ẹ̀. wàlẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tó tó rà kó lè rẹ̀ rẹ̀ mánà lálẹ́jọ́ mánà lálẹ́jọ́ ọlọ́wọ́ bá ń sọ ayà ikú wa wípé الله سبحانه ويغني من يشاء ويغفر من يشاء بما في ذلك من الحكمة الله بابا لك أن يولي وانا يا إبي أبا لا يسجلون أبا òun sì máa ń gba ìsìnkì lọ́wọ́ ẹni tó rọ́wọ́ àlùkọ́ bíbù a máa gba ìsìnkì lọ́wọ́ ẹni rọ́wọ́ bákan náà àlèbá bíbù ọlọ́run ọba tẹ́ olùkẹ́ ọ̀rọ̀ ẹni ọba fẹ́ tẹ́ fún lọ́lọ́run máa ní mọ́ta sọ́ọ̀bẹ̀ ẹni ẹni ọba fẹ́ fẹ́ náà ni ó fẹ́ kú tó bá fẹ́ kú ó fẹ́ kú lásìkò tó wù nínú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba fi rọrọ̀ lórí gbogbo ẹni pẹ̀lú yóò tó bá fún ìyá ọlọ́run kò ọlọ́run bá ti máa sọ ẹni tó bá fẹ́ nínú ọgbọ́n ọlọ́run bá

àtiwọ́ àtiwọ́ eléré tó bá ṣe ètò lílọ ní àwọn ní àwọn ní klọ́ọ̀pù tó bá ṣe ètò àwọn ní fújì ìwọ náà ní ọ̀nà ẹ̀nà lójú agbó ní ẹ̀dọ̀ padà tó wọ́n táwọn ọlọ́lá tàbí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá bí inú wọ́n ní owó báwọn ní fújì báwọn ní fújì ó kí wọ́n ní mẹ́ta mẹ́wàá kò sí ìkẹta lọ́wọ́ wọn ló gbóò gbóò ń bẹ láyé o a ní wọn tọ́jú àwọn àtọ́yìn ọmọlówó fújì àtàkùn máa ń kì nígbàdì fún fúlàní nígbàdì òun dà lọ́dẹ̀ fún òkú sínú àwọn ọmọ yìí ní ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ẹni tọ́lọ̀ ọ̀pọ̀ ọ̀fẹ́ nígbà tọ́lọ̀ bá padà gbà á bá ní pé إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر

yọ́ máa sọ fọ́lọ́ ọba pé inú ọ̀tọ́ sí nígbà tọ́lọ́ bá dáa máa wọ́n ní lọ. yóò ní mo dúró mo náwó láyé mo dúró dúkìá láyé mo ná ọlọ́run tó dúró tàbí ọ̀pọ̀. ọ̀nà tí wọ́n lè sọ fọ́lọ́wọ́ ni ọ̀nà. yọ́ máa sọ̀rọ̀ ayé sọ̀rọ̀ ọlọ́run owó tó tó dúró ní àyè àyè oúnjẹ ara yẹn ti pa tí ò ọ̀pọ̀ rọ́ ẹlọ bá mú ẹni tó mọ̀ wá lórí ayé tó sì lówó tó lọ láti sẹ́nà wọ́n wá fi hàn wa àtàrí ìta jùlọ olówó jù lọ owó tí ẹ ló ṣe wà ní sẹ́nà ó lówó jẹ dáa ní wọn náà bẹ́ẹ̀ náà ni ẹni jẹ́ olò òun náà bá dá

Bọ̀bá tó onímọ̀ múra láti wà jẹ́nà, bọ̀bá lówó, onímọ̀ múra láti wà jẹ́nà. Ọlọ́run bàbá ní gbàgbọ́ sọ̀tì jẹ́nà ní ọ̀fun wa. Ọlọ́run bá ní pé ìlànà òkúta rẹ̀ lè bá jẹ́ Ọlọ́run bá tẹ́kù ọba pé pé pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ọ̀bí rán olùkúni níwèé ni wọ́n fi. lọ́lọ́wọ́ olùfún wọn nípa ìrò nípa dị. ayé ti bàtí ìrọ̀ olùrímú tí tó ní ayé ọlọ́wọ́n bá gbogbo wọn tó yá ayé ìdí ni àti ẹgbẹ́ àti àmàmà sàálà sàálà pé wọ́n omi kò ní kan ní ọmọ àti fún àmàlẹ́kà kan sọ̀kalẹ̀ láti sámà àmàlẹ́kà méjì yẹ̀kúlù abádúwọ́ ma ọ̀kan ni wọ́n máa tó bá ìgbà dàrú ma á fi rú fi kọ́ ọ̀nà ìyọlọ́ ẹni tí ná bá wà fi jà ọ̀rọ̀ fún bá wà fi jà ọ̀rọ̀ fún ẹni tí ná ọ̀yẹ̀kúlù lọ máa ẹni tí ọ̀nà ìyọ́lọ́ dákùnrin parọ́ mọ́ lọ́wọ́ àmọ́ láti ẹ̀rọ máa sàdúrà nílé ọ̀gá máa sàdúrà fẹ́ni tí ní ẹgbẹ́ lọ́pọ̀ ọ̀gá máa ṣépè lẹ́ni tí ọ̀nà tó kọ́ lọ́wọ́ parọ́ mọ́ lọ́wọ́ lójoojúmọ́ ní wàhálà mọ̀lẹ́kọ̀ máa ti lé ló fi jẹ́ pé ìwọ owó ni kéèyàn ọ̀nà nínú àléwọ̀ owó nínú ẹni wọ́n pè nínú ẹni owó tí wọ́n ní tó wọ́n ní

ó tún lè gbá ládábà mẹ́sẹ̀ lọ́gbà àfikún ní ọ̀nà sẹ́ńtà àgbẹ́sẹ̀ náà lọ́gbà lójúmọ̀ nínú wọn tẹ́ tàùlù ẹni ọba ní wọn mílẹ̀ ń kọ́ ó tún lè gbá ládábà mẹ́rẹ̀ rẹ̀ ọgbọ́nà ní wọn tẹ́ tàùlù lójúmọ̀ tójú ọ̀nà ọlọ́run ó tún lè gbá ládábà ẹni ọba wá ní ten million kọ́ kí rí ten million lójúmọ́ ọwọ́ náà ní one

ìdí náà bá tẹ̀lé ọkọ̀ wọn fi náà hàn oyè máa olówó pọ̀ jù bẹ́ẹ̀. olówó àti tálíkà wọ́n máa ń dábí ìtẹ̀lé ìlera wọ́n lè rọrùn fún tálíkà kó èyí tí ọ̀rọ̀ ọ̀gbọ́n lówó òun èyí tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ ní àlọ́mà ní omi ní tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ẹjọ́ ọwọ́ tó gbà ń ọdún ẹ̀nà máa ṣe lẹ̀ tó jẹ́ gbogbo lè gbára náà bí i ṣe ìtọ́jẹ́ náà lọ́yẹ́ ọ̀nà àti náà sábà ní wọ́n ti láyà ìwọ́n ọ̀nà bá wọn àlèwọ́n ti yà ọmọ ilé òṣùwọ̀n lọ́jọ́ bí i àmọ́ òdòdó òṣùwọ̀n fẹ́ wa kọ́ bá ti rí gẹ́lẹ́ ọlọ́run bá ti rí sí fọ́ mẹ́rin má wàá fi bí wọ́n ṣe ní má fi wéṣèlè èmi náà gbọ́dọ̀ fún pé mílẹ̀ ṣe ní gbọ́dọ̀ fún wéjì ẹ ọlọ́ọ̀lọ́mọ fún gbálùkù wá tẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ jẹ́ àná èyí abá ní ilẹ̀ tí wa ìyọba tẹ́kùn yẹn tẹ̀lé ẹlẹ́dìdò ayà pẹ́tẹ́lẹ́ ọlọ́wà ní wọ́n yẹ ọlọ́run ẹ má pa àwọn ọmọ yín torí òṣì ẹ má pa àwọn ọmọ yín torí ẹ̀yìn ààyà yìí òun ní sí ń bá gbogbo ẹni yóò tí máa lọ pé tòtò ọmọ bíbí torí pé àìsí lọ́wọ́ lójú ọlọ́ pé tòtò ọmọ bíbí tó yẹ fáwọn olùmọ́ ní pé ìṣètò tó mọ bíbí láì sí bíbí sẹ́ Èéṣẹ́ndé ṣe ń bẹ̀rù ọmọ bẹ̀rù òṣìṣẹ́. Ní ìpìlẹ̀ àwọn sínú ọ̀fẹ́ òṣìṣẹ́ láwùjọ ti wà. Ṣé a àti bí mẹ́fà ó tó yára yára dájọ́ ọgbọ́n ó mẹ́fà ní ẹ̀ tó. Òṣìṣẹ́ gẹ́gẹ́ bí níjọ mẹ́fà ní ẹ̀ tó. Ìjọba bẹ́ẹ̀ ṣe jáde ní ti pé ọ̀fẹ́ ṣe fi mọ̀ tán fifty thousand owó oṣù rẹ̀. Fifty thousand lọ́gbà lọ́dọ̀ ìjọba, ọwá ti mọ̀ tán, ọ̀pàdé fifty Tọ́bẹ̀ ti ẹdí méjì owó rẹ̀ ti 100,000. Tọ́bẹ̀ ti ẹdí mẹ́ta owó rẹ̀ ti 200,000. Ẹ mọ̀ pé ká máa bí ti lọ. Kódà, tí a bá lè jíde lórí ìyọ́bẹ̀ máa ti ti ìyọ́ tó rí gẹ́gẹ́ torí owó ìjọba lẹ́yìn ọgbà. Yẹn ní fẹ̀ lámẹ́ríkà dàlá. Àbíkà sọ pé tó ìjọba máa tó lè fẹ̀ lọ́wọ́. Tọ́

àbíbẹ̀ẹ́sẹ̀ àwọn èyí tó ṣe pé wọ́n lẹ́ àti àbọ́ṣàn rẹ̀ àwọn àfáàtọ́ wọ́n di bẹ́ẹ̀sì lórí ibi wọ́n gbà ní ìwọlé nínú àwọn ìjọ gbà wọlé oúnjẹ lóbi tó sọ pé ṣàfẹ́ ẹbí mọ́ ọwọ́ àti pé lẹ́yìn oṣù méjì ọlọ́sì ti tí wọ́n fi yọ ọmọ àkọ́kọ́ jáde èyí náà àwọn ti dínà lẹ́yìn òṣèré ó tún ṣe mọ́jọ́ wà rẹ̀ tí dókítà bá kọ̀ bá bá kọ̀ bá mẹ́ dókítà tó apọ̀ kẹta ṣe á lọ́kọ̀ bá wàá fi kó ẹ̀ o tó yìí lọ́kọ̀ tẹ́bẹ̀ sí rẹ̀ tó bá di gbó ẹ̀jẹ̀ ọmọ àtúbẹ̀ tàbí bímọ jáde bẹ́ o látara bẹ́ẹ̀ ó tó dọmọ ẹyọ àwọn àbáǹkà wọlé tó tó gbogbo pẹ̀lẹ́ bákan náà gbá wọlé fún ẹni yóò tó ṣe pé tó bèèrè ní ẹbímọ àti síwí tó bèèrè ní ẹbímọ mọ́ ìyàwó rẹ̀ àbẹ́ ẹ̀mọ̀ pípẹ́ láwùjọ àti ẹ̀rọ tó bèèrè ní ẹbímọ báyìí ó ń gbé láàrù ó ti bíkè ní bíkè sí ọlọ́run yọ wọ́n sáàrin tọ́jú lájẹ́lé wọ́n gbà tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹrin àbá ààbò wọ́n gbé lọ yọ pẹ̀lẹ́ ọdẹ lójú oṣù mẹ́fà níkẹ́ ìkan ọmọ yẹn tí lè padà padà ìlú ilé yẹn wọ́n wo pé tọba ti tó ipò tó tó rájà wèrè torí ọmọ ẹ̀pẹ̀ tó tó ẹ̀pẹ̀ tó tó bákan náà nínú àwọn lórí òun ni àtàbúrò tí fi ra wọn àbábúrò ọba lórí alára lórí ọ̀dájú ìfọ̀dá rẹ̀ o táà lórí yàn bá ní lórí yàn arúnà ọmọ náà lọ bá yọ arúnà náà gbé ẹ gbọ́dọ̀ yọ báwọn náà ẹ ṣe fi ìjọ ìjọ ṣe fi má ṣe má ṣe ọlọ́ ṣe wọn gbọ́dọ̀ máa tún nìkan lẹ́kọ̀ọ́ máa tàwọn obì èèwọ̀ nínú òfin èlò ní òfin Islam irú bẹ́ẹ̀ wá ń tẹ̀lẹ̀ wọ́n gbọ́dọ̀ fún àwọn olóyún wọn yọ ní bá yọ àwọn pé ọmọ yẹn ọmọ ẹ̀sìn ilé ìdílé tí ò láyé tá bàbá àbúrò bàbá àbúrò yá àtẹ́gbọ̀n yá táwọn àríyá rẹ̀ àbúrò bàbá ní àá tó ń sọ láti ìyá tó ọ bàbá ní ìyá tó ọ bàbá rẹ̀ bàbá rẹ̀ wọ́n kọ́ ẹ̀gbọ́n ìyá ah, ah. ọmọ náà àwọn tó ṣùgbọ́n òun ni àwọn olè wá ká ní wọ́lé wọ́n tún rí èkó obìnrin obìnrin tó ti wà ní ọkọ wọ́n yọ́kọ̀ rẹ̀ sí lé ní ẹ̀nà lọ sí ọkọ rẹ̀ mọ́tì ìyàwó ọ̀jẹ́ wá lásìkò lọ́ba padà wọ́n tẹ́wọ́n tí ọ̀yà wọ́n léwu àwọn tó súnmọ́ wọ́n lórí yóò tó yún bẹ́ẹ̀ dáájú àbá mi yọ ọ́ àwọn olùmọ́ gbé wò yẹ̀wò àrínú wọn tó ní ńlá àbọ̀dọ̀ yọ àrínú wọn tó lọ pé ẹyọ ṣùgbọ́n àwọn tó ní ayọ̀ ní òkúkúsù mẹ́rin rẹ̀ ní báyìí lọ́wọ́ pọ̀ dáná òkúkúsù mẹ́rin ṣùgbọ́n bẹ́ẹ̀ tí èèyàn gbọ́dọ̀ yọ ọmọ ó ti bẹ̀dá ló wọ́n fẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ ọmọ ààyè ẹ wá dà gbogbo nǹkan àkàálẹ̀ bẹ̀rẹ̀ èwo ló jẹ́ àwọn ọmọ yẹn lọ́mọ gbé ẹ̀mọ́ sí lómìnira ẹ́ ṣé ìṣe òṣìṣẹ́ tọ́ ọmọ wọn tọ́ta ọba yá ọlọ́pọ̀ ojútó rà ní òjúté ní ọmọ yẹn òní ẹ̀bá ti pa ní ọgbẹ́ wọn tẹ́ ẹ̀kú náà ní ọgbẹ́ ti tẹ̀lé rẹ̀ pé 5,000 ni wọ́n ń pé ọ̀tọ̀rẹ́ mi lọ́gbẹ́ lórí ní bá jẹ́ 3,500 wọ́n bá jẹ́ oúnjẹ apààyẹ̀lẹ̀ ilé jẹ́ ọ̀dá ọkọ̀ àdìyàwó apààyẹ̀lẹ̀ yóò nínú òfíṣẹ́ yára ń sọ wọ́n lè máa lé ogún mú jẹun ọmọ adé ọkọ̀ àwọn síkẹ́ náà pààyẹ̀ ìdàpààyẹ̀

ẹwọ̀n wọ́n bá ẹgbọ́n pa ń tẹ́lá ẹlẹ́rú ọlọ́ sí tẹ́ẹ̀sì kí wọ́n ti rí pé obìnrin lẹ́ndẹ̀wó tẹ́ẹ̀sì lọ́jọ́ láti adúlú lórí obìnrin láti lọ ọlọ́pàá pọ́ sí ọlọ́pàá pọ́ sí fún ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pa àwọn obìnrin níta náà lọ́pàá sábà bí táyà yìí sọ̀kalẹ̀ àwọn olùmọ̀ wá ní pé áyà yìí ń ṣẹlẹ̀ ní gbogbo ẹni yóò ti bá tẹ́ pa wọn torí pọ́lọ́ bá ní pé وإياكم أرسكي أولا أصيبا ومتين دابدا إيه سيدي nínú ìdàrí tó kò fọ́nà àwọn látàrí sí fún wọn ẹ̀yìn kẹta mẹ́rọ ìyẹ̀mọ̀ ìyá àpọ̀ àìsìsì lórí ọ̀fẹ́ ìmẹ̀ ìrú ayé ọ̀dọ́ wa ní kí wà lóbi lẹ́bà máa ń sọ gbogbo àwọn alákọ̀wé fún àbá ń gba 500,000 lóṣù ẹ̀sùn gbogbo àwọn alákọ̀wé ọlọ́run lè fà kí lọ́fà iyọ̀ mẹ́rò sí lóṣooṣù lọ́fà fún iyọ̀ mẹ́rò sí àìsí ṣùgbọ́n ọgbà àwọn òṣìṣẹ́ ìjọba ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n yọ mẹ́rò sí wọ́n nà ní ẹ̀mẹ́ ilé gbọ́gbọ́n yẹn àdámọ́ ní pẹ́tọ́ ọba nínú rí ọlọ́gbọ́n máa mọ́lẹ̀ rẹ̀ má sí rò rẹ̀ má sí rò rẹ̀ nígbà wọn fẹ́ wo ìsìnkú àwọn olùmọ̀ tí wọ́n sọ lórí ọ̀rọ̀ rẹ̀ táìmù kẹfẹ́ tí mo wọ́n fi tẹ́sì rẹ̀ níbi tí wọ́n ṣe ń sí ṣe múra ah mo ti lè padà láàrin oṣù méjì òsì polú rẹ̀ àti mẹ́wàá gbé àwọn akọ̀wà abáyọ̀kọ́ jẹ́ pé àwọn akọ̀wé àwọn alákọ̀wé yìí wọ́n fi máa ń kọ́ fún mi gbogbo ìgbà torí pé yóò yọ bẹ́rẹ̀ tó tó dé wọ́n ti ń bọ̀ wáyé ní èyí lọ bí báyìí lẹ́yìn lọ sọ àwọn àtọ́dọ̀ tó inú ilé yọ wà lọ́wọ́ àwọn náà láti ọmọlúwàbí ọmọlúwàbí lọ sí eléyìí ìdíkẹ́ lọ sí eléyìí owó títà ah, ó tún kù yìí àwọn bá ṣe dọ́gbọ́n sí kò ní kó tẹ̀ àdámà rí kékeré wọ́n èyí ọmọ ẹrú ìjọba tiẹ̀ sí ìjọ tó bẹ́ẹ̀rù sì ní ọmọ gbogbo àwọn alákọ̀wé ni ẹjọ́ gbọ́dọ̀ má ah, àwọn píríncípà ní secondary owó wọn máa lówó gẹ́gẹ́ bá àwọn píríncípà ní ọjọ́ lọ́bẹ̀ẹ́gbẹ́ ka lọ́bẹ̀ẹ́gbẹ́ lẹ́sítà tó wọ píríncípà ọ̀dẹ́ má jẹ́ nǹkan nínú lólóòtọ́ máa tí wọ́n wọlé kó ṣe ìgbáwò ṣùgbọ́n síbẹ̀ náà yọ́wà pẹ̀ àwọn sílẹ̀ntì ẹbá ń sí àti wọ́n bẹ́ẹ̀ bá àwọn sílẹ̀ntì ọ̀gáyàwó ọ̀dọ̀ Màmá bí ti ráyè, ìwé dáadáa, ọdún ẹwọ̀n jẹ́ àdáyà àjẹun, ilé òní gbé bàjá lè wá sí ìjọ. Òun ti ń fà mí. Ní ọba lálátọ̀ wọlé ẹgbẹ̀ẹ́, máa yọba ẹrọ sí wọn, ẹgbẹ́ náà kọ́ máa sọ̀nà àbáyọ. Ìmọ̀ ayọba ẹrọ sí ẹ̀lọ̀pọ̀lọpọ̀ máa ya, ń máa ní ṣe ìṣe o. Èdè gbogbo wọn Mo ti máa ń fà ní bí wọ́n ti wo bó wọ́n ti lóṣù.

àǹfààní ẹ̀kẹ́ ní ọ̀gẹ́ta ọ̀rọ̀ ọ̀tà ó wà láàárọ̀ òkú àtọ́jú alẹ́ ọ̀tà lẹ́yìn rẹ̀ kò dínú ẹni tí wọ́n sọ ó pé ó pé ẹni tó jẹ́ tó jẹ́ gánà nínú aṣọ sọ́ta bẹ́ẹ̀ jíjà ẹni tí wọ́n sọ pé jù lọ torí wọn tó ń sọ pátíkọ̀ ní wọ́n dúwọ́ pé òun ṣùgbọ́n náà gbáyé jíjà ó tó wájẹ́ gánà ọmọdé òfin sí la òun náà sì lọ́dọ̀

gbà fún ẹ̀yìn òun lòun sì jogún ń dá ní wọn fún bẹ́ẹ̀ òun nínú ayé àjẹrọ ní pé náà fún bá bẹ́ẹ̀ nínú náà wà sí ìjára wọn tó fi jẹ́ ìyàtọ̀ síra wọn tó mọ́nú sábà ìṣòro ìlú náà nàbì tó tó hàn wà ní ìjára tó àwọn là ń ṣáájì fi fún àwọn ọmọdé ìjà padà àti ẹ̀yìn náà níbi ìsọ̀rọ̀ àwọn là ń ṣáájì fi fún yín àtàwọn ọmọdé ìjà padà ọlọ́run bá ní pé iná mọ́sílẹ̀hùn ìkàlẹ̀ ìtọ́ àrùn ìgbàgbé àtìsí ńlá ni ó gbé ní ọlọ́nà bá ti gbélé pé áà tẹ mọ̀ pé ní tí wọ́n sìn jọ́nú ọmọ rẹ̀ dá padà àwọn ìṣẹ́ ti bí tọ́ iná làwọn ṣùgbọ́n ìṣe pé gbogbo ọ̀sẹ̀ إن قتلهم كان خطأ إن قتلهم كان خطأ Àdìgbéláyọ́, abálọ̀fọ́mọ̀ ẹlẹ́rí ìgbẹ́jọ́ tẹ̀lé, wọ́n tẹ̀ wùlẹ̀ sí táyé jẹ́. Wọ́n tẹ̀jọ ọdún Nàìjíríà ti pé, bàtà wá tó sì láti jẹ́ yìí. A kú ti bí méjì ìkẹjọ lójú abẹ̀bí. Wọ́n ni wọ́n Ṣé yóò jà? Ṣé yóò sọ̀rọ̀ ọ̀ṣẹ́jú? Ọba jẹ́ ìrìta. Ìjìta sí ni ọlọ́run bá wá wo, ó láti áṣù ọkọ̀ bá náà dání ìsáwọ́. Àrọ̀ ọdún ìṣẹ́ ní ó kú ní àwọn èèyàn jẹ́ ọba àlámà wọ́n. Ọlọ́run bí wá jẹ́ sí ní ó. Àwọn èèyàn jẹ́ ó. Ọlọ́run kọ́ إن فضلهم كان خطأ كلهم خطأ قراءة وقفوا بيقوا في جهة يوجد خطأ ìtumọ̀ kan náà léde kítọ̀ án kọ́tọ̀ án àṣìṣe tó tóbi kítọ̀ án kọ́tọ̀ án wọ́n sáré náà léde tó ìwáyà tó máa ń sáà pé kí ní ọ̀pọ̀tìlá kan sáà kọ́tọ̀ án إن قتلهم كان قطعا قطعا قطعا بكنا الله بعث تواجه ولا تقاض الزنا إنه كان فاحشة وساء سبيلا ayé ilé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta látàkùn méjèèjì lé ọlọ́pàá ti méjèèjì lé ra wọn ẹni tí ń pa tí ń pọmọ àti ẹni tí ń pẹ̀lú nínú àdìsí kan lọ́wọ́ bá dàdé ní kóòtù nígbà tí Abdullahi fún ọmọ sọ̀rọ̀ nínú sọ ọrẹ Muhammad sallallahu alaihi

ọwọ́ lè fi ọrụ mátò àtàgbègbè ayé ẹlọ òdòdó àwọn táwà ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àtẹ̀pọ̀ ní àwọn àwọn tó gbádùn lọ́wọ́ lọ́wọ́ ta wọ́n má wa mọ́ ilẹ̀ jámọ́ bí ọwà àwọn ìyẹn ni wọ́n àbá àwọn kéré gan ni o ọ̀pọ̀lá àwọn ni o tó dàka gbé látòkè àgbé látòrí dé wọn lọ́pàá àwọn àbá àjọ lọ́jọ́ babaláwo tí tó ti kọ́kọ́ wọ́wọ́ ní ẹ̀dá fún àwọn ni ọ̀tọ̀ wọ́n jù ó gbọ́nà lójú ọ̀nà Islam ọ̀pọ̀lọpọ̀ ẹni bá jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́wọ́ ọba kéré àtẹ̀kọ̀ ló kọ àti pé tó à ń pàdé mọ́tálásí àti ọmọ mi gẹ́gẹ́ omi jọ́ka wọ́n ní pé ààrẹ̀ aláyà ni máa mọ́ bá ké òtẹ́ bàbá kọ̀dúrà akẹ́kọ̀ọ́ ẹ̀yẹ náà ní ìjẹ́dẹ̀ fún iye bàbá alágbádá olóògbé ọkọ̀ ìyàbọ̀ bàbá akọ̀dẹ́ ju àbọ̀ wọn yá pé tẹ́sẹ̀ wò ìmáàmù bí ìjẹ́dẹ̀ mọ́sálásí tẹ́tọ̀ orúkọ àwọn èèyàn wa olóògbé ẹ̀kọ́ ìyàbọ̀ bàbá òkà pàdé tẹ́lẹ̀ Ọwọ́ òfin yé lè mọ́ kù lórí báyìí kó wá àwọn ọmọ ẹmọ mọ́ṣe. Ó ìfẹ́ kí láǹtọ̀ yọ. Ó ìfẹ́ kí láǹtọ̀ yọ. Àwọn ọ̀sán mú ọ̀pọ̀lọpọ̀ gbádùn. Tí ní làwọn sáà ń bẹ̀rẹ̀ yọ gbà. Ọlọ́run ní mẹ́lẹ̀ bá sílẹ̀ yóò bá tẹ̀lé. Àwọn ọ̀fẹ́ ń tẹ́lẹ̀ mọ́ wọ ọbẹ̀ tó wọnú láàmù tó wù tó wù. Àwọn òkú yẹn lẹ́yìn láàmù tó wà

ní ọmọ àrùn ẹwọ́n fi ń fọ́ láti ọgbà ìyàwó lé ọgbà àkọ́tàjì ọ̀pọ̀lọpọ̀ àwọn méjì ní láwùjọ bá wà ẹ̀dá kan tí wọ́n ń ṣe wúṣẹ́ wàá bọ́n bá lè Onye nígbà tí wọ́n fi ṣe ẹ̀ṣẹ̀ wúrú jù ó ní pé à ń ọlọ́run ló ti dà wọ́n ọwọ́ adúmẹ́lẹ́ ti tẹ̀lé ọjà ọjà àti kọ́ mọ̀rẹ́ náà máa làyẹ lọ́wọ́ pé bàbá mẹ́rin ẹnìkan fún bàbá ló ní bàbá ní ìta o ẹ̀bá ah. rẹ̀ sí ní ẹ̀rọ ní ẹ̀sìn táwọn bàbá rẹ̀ ọ̀dà ẹ̀kọ́ bàbá mi kí ló ṣe wọ́dọ̀ jẹ́ ọba àdúgbò ṣe wọ́dọ̀ jẹ́ ìyàwó kan ولله مثل العالى يبقى في الصلاة بعد الخصوص والله تعالى كده بابا ما يدري الصلاة إذا بدو فيديو قلت ثم أي كاين مضبلين هو الدنيا قال أن تقتل ولدك خشية أن يطعم معك òun náà ní kọ́ pa ọmọ rẹ̀ nítorí pé òun bẹ̀rù ọ̀fẹ́jọ́ jẹ ẹ̀fẹ́jọ́ jẹ oúnjẹ ẹ̀fẹ́ nílọ́wọ́ ń tọ́lọ̀ bá tún sí nínú àìsí. nínú àbára ní lábọ́sà lójú òun ni ọlọ́pọ̀jù àtùkọ́mọ́ tí ó sì pẹ̀lẹ̀ ọlọ́lọ́ òun ẹwọ́ pé ọ̀ sílẹ̀ ọgbọ̀dọ̀ tí wọ́n ní kàwé gẹ́gẹ́ ilẹ̀-ẹ̀kọ́ gíga ẹgbàbà mi gbé bọ̀ òbí mi gẹ ló lè mọ́mọ́ lọ ìyá ní ọgbọ́mọ́ ọmọ olójúgbó lórí ọgbẹ́gbẹ́ pọ́pọ́pẹ́ lọ́wọ́ ọjọ́ mi ah, ní ilé ẹgbàbà ń dọ́gbọ́ ń gbé rúlá tó bá sí lẹ́jọ́ ọjọ́ tó kọ́ lọ máa padà yẹn jẹ́ ìwọ orí oṣù yọ máa kọ́ra mi lójúde látọ̀lọ́gbé ọmọ mi lè pé ọlọ́lọ́pọ̀ yẹ àbọ́sọ̀ ló ti táwọn bí ó fi ẹ̀mà rárá àwọn tó máa rí pé mọ̀ṣàlá ọmọ wa sí ìdè lọ ilé ọkọ̀ ilé àwọn òbí ẹ̀ lọ́wọ́ ó ti tàbọ́nà tẹ̀wọ̀n sí nínú ọlọ́dún tí ó ti rọ ọlọ́run sànú wa ìyẹn pé kó tùtù máa lẹ́yìn náà tuntun ni àdẹ́bí ni pé a ń tù ìhàlẹ́ àríkà òun ní sí pẹ̀lú rẹ̀ nínú àwọn kẹfẹ́ tó ala ẹ̀ ọkọ̀ rẹ̀ báyìí pé táàbù ráyì ọbẹ̀rẹ̀ eré ọgbọ́dọ̀gbọ́n owó dé lọ́la ọ̀hún lọ́kà tó lé ẹgbẹ́ ìpadà ọ̀dà wọn lè bá tàbíra wọn ní báṣe tó àwọn àtọkùnrin mẹ́wàá obìnrin mẹ́wàá àtọkùnrin mẹ́wàá ilẹ̀ òfin àwọn àgbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ma ọ̀rọ̀ lọ́rọ̀ rẹ̀ yóò bẹ̀ yọ́ máa bẹ̀ àwọn tó yẹ wọ́n jáde wọ́n máa jáde àwọn tó wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ àìmọye ni wọ́n máa ti ní wọ́n máa gbọ́ awọn. ọwá ń kí omi rẹ̀ mọ́lẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó lè jùsí tẹ́ta nù nínú ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni ọba wà nínú kékeré yá ah, ó dé nínú súnmọ́ sí ẹni ọmọ agbóbi lọ́wọ́ ìgbàmù sọ pé ọmọ agbóbi lọ́wọ́ ọwọ́ mi wọ́n nínú súnmọ́ sí ẹ òun ni ọmọ agbóbi ìlà ẹ máa bẹ̀rẹ̀ bá tó ọjọ́ wà lọ fẹ́ rí náà tàbí kó bí náà máa jẹ́ wọn náà lá ayà ìdìbò ó ti súnmọ́ sí ọwọ́ tó fi gbóbi olóbi ìyá ó ti súnmọ́ sí torí pé nǹkan ilé ìṣẹ̀lẹ̀ àyàdúgbà yà ẹlẹ́lẹ́ ìpadà fẹ́rẹ̀ nígbàbá ta bí wọ́n gba aláyá òun náà lọ́wọ́ lórí lọ́wọ́ ọgbọ̀n sálẹ̀ nílẹ̀ òkìdí bẹ́ẹ̀ bá rà déra ẹjọ́ tó yẹ kẹ́ déra ẹjọ́ ẹ̀tọ́ náà bá ṣe bẹ́ẹ̀ làwọn olùmọ́sọ pé wọ́n sáà pè ní sínà òun náà ni ọkùnrin àtòdò ló súnmọ́ra wọn ní sùmọ́ tí máa ń fi ọmọ wọ́n bẹ ṣe ṣerú ẹ̀ nítorí kejì wọn bá ti níyàwó lé nínú òfin ṣẹ̀rí níta gbangba tí èdè sọ̀rọ̀ wọ́n ti dá ọkọ̀ wọn ìdílé ti ìdílé ìfámọ́lì ti fámọ́lì ìdílé tí wọ́n ti wá ìkéde kejì táì bá ti dàgbà mọ́ta ààrẹ ní kejì àdúrà àdúrà rẹ o ẹni ọwọ́ yẹn ìtúbà àti ẹ̀mí ní tí ọ̀wà ọdọ́dọ̀ ọlọ́run lọ́pàá ọlọ́dọ̀ ọlọ́run gbọ́dọ̀ sí àmà ó wáyé tó bóyá wọn tó ẹgbẹ́ wọn ti níyàwó ńlé tàbó ti lọ́kọ ńlé wọn rí wọn mọ́lẹ̀ lé o

Táàrí tí wọ́n ti rí ẹnìkan mọ́lẹ̀ tí wọ́n ló ti àgbèrè ní tí wọ́n bẹ̀rẹ̀ sí ọlọ́ ti pípà owó òkúta wá. Àwọn tí ìlú òkúta ń tówó wọ́n bẹ̀rẹ̀ sí ìlú lókó pà sí ìtàwà ń wọ̀rẹ́. Àárọ̀! Ayé rẹ̀ nìkan ọlọ́run níjẹ́ járù rẹ̀ sọ́bẹ̀lẹ̀ ẹgbẹ́ lẹ́kẹ̀ẹ́ yẹ̀ lẹ́yìn ìrẹ́ta ló di wẹ́lú ọdún náà wẹ̀yí gan wọ́n sẹ́gbẹ̀ inú àwẹ̀ dáwà yóò fi ọmọ sọ́bẹ̀ ṣe la ilaha illallah yọ ọmọ tó bìlá tààrọ rẹ̀ ọjọ́ tàṣẹ yóò tù ọjọ́ ìrìnlẹ̀ ìyàmọ̀lá ń pè bẹ́ẹ̀ ọlọ́pàá ní pé láti ọ̀pọ̀ ọ̀pọ̀ ìdínà wà láti ọmọ ọ̀pọ̀ ìdínà ẹ̀rẹ̀ ìkọ́gbọ̀ dídèbè ilé fẹ́ ti túnmọ̀ rẹ̀ má jẹ́ àgbègbè rẹ̀ má rẹ̀ lókùnrin lọ́dẹ́ tí ẹ mú lórí ẹ̀

nígbà tí jọba tí wá pèlè jẹlọ àjẹ owó irú ọba gbówó ìgbé lórí àwọn ọmọ ń padà dé wọ́n ń tẹ̀lé àmì láwùjọ wọ́n wá sí wọ́n padà mọ́ àwọn ẹgbẹ́ owó àwọn mùsùlùmí lè gbélé ìwọ̀n ìsínú ìsìn ìwà yìí ọlọ́wọ́ta ìdáná máa jẹ wọ́n lọ́wọ́ ilé ìwòsàn àwọn ọ̀sán máa sílẹ̀ ara àwọn lè dàmẹ́rọ̀ láti kọlà ọdún àfá àwọn ọ̀bẹ́ kọlà fọ́mọ obìnrin

gbọ́dọ̀ á ẹni ní bí ó dáadáa bá ìwé ń káwùjọ wà ló kẹ́kẹ́ owó gbọ́dọ̀ á sọ bàtàbá ti ráhùn tó ń kiri bẹ́ẹ̀ lójú àlè dáwọn sí ilẹ̀ agbọ́nì máa lè gbà agbọ́nì máa lè gbà torí báwùjọ tí ó ṣe ewu rẹ̀ tí ó ṣe tí ó bá yóò ní ṣe ọmọbìnrin bá ti fọmọ ọdún mẹ́tàlá ní ìlàjọ máa lọ lé ọ wọ́n tún rí ọmọ ọdún mẹ́tàlá nígbà ní ọjọ́ ọdún ìlọ́wọ́ yá ìyá ìyá ọmọdún mélòó ti lé lọ lé ọ yá ìyá ìyá rẹ̀ lọ́wọ́ ìyá kẹta nígbà tó wà lọ́wọ́ tuntun gbà tuntun lọ́ Ìdẹ́jẹ́ ọlọ́mọdún mẹ́wàá ọmọdún mẹ́tàlá ló ti yọ ẹgbẹ́ fọ́mọdún mẹ́tàlá bá ìpọ́ tí ó fi pọ́ nílé ọkọ̀. Ṣùgbọ́n lọ́pàá gbogbo ìjẹ́ lónìí lọ́mọ wọ táàkì yìí. Wọ́n tó máa lọ́pàá táàkì bẹ́ẹ̀ lọ́mọ obìnrin tọwọ́ láti yẹ tọwọ́ tẹ́sítẹ́rì yẹ ṣẹ́wà lọ́kùnrin ọ̀wọ́ ọ̀gá ọwọ́ wà ní nàìjíríà ló fi ọmọ tí lọ́dọ̀ wọn lọ́dọ̀ wọn wọ́n pé ọmọ tí lọlé ọkọ àwọn tí mú kí ẹ̀ lẹ́yìn ìwé báyẹ̀ lẹ́yìn ìlẹ̀ àti ní ọmọ ṣe lẹ́yìn ìrẹ́kọ́mọ̀ rẹ̀ bá ti rí pé èlé ìdẹ́dàdé ìtọ́ fẹ́ fẹ́ràn ọkùnrin ẹ̀kùnrin rẹ̀ ọkùnrin ìgbọ́mọ̀ sí ìgbẹ̀dẹ̀ bá ti rí pé wọ́n ṣàlọ́ láàpù wọ́ta ìdàdìnà máa ń tẹ́jú tó ń tẹ́jú láwọn ọmọ bẹ́ẹ̀ sí sọ́nà sọ́nà yìí lọ́nà bàbá yìí gbogbo ọmọ bẹ́ẹ̀ lọ́tọ̀ ó tẹ̀ kájú gbogbo ọmọ kékeré ara ọmọ kékeré ọmọ wọn bẹ́ẹ̀ wọn lóṣù ọlọ́mọ kékeré ní ọlọ́mọ ta sí ilẹ̀ máa wọ̀bí ẹ̀wọ́n ìta kúrò lọ́mọ ẹ̀wọ́n lọ́mọ ìjọwò tẹ̀lé ọmọ kékeré ní ọdún ọgbọ́n náà dá sí ẹ̀ lọ́jọ́ lọ́jọ́ ọmọ kékeré ọmọ kékeré bọ́mọ bá tó lọ́kọ́kọ́ lọ́kọ́ ni bọ́mọ bá tó ládàá kọ́ ládàá wọ́n mọ́ tàbá ṣe tọ̀ tọba ní àwọn ìṣẹ́sẹ́ àwọn àtàkùn máṣẹ́jọ tó wé ìṣẹ́kúṣe ọlọ́run ó fi ń jọ wọ́n bá ṣe rọ̀pọ̀ tó ṣùgbọ́n wọ́n wá máa ti ẹ̀sìn bójú ọ máa lọ sí ara ìbínú ọlọ́run tó kàlẹ̀ jọ ẹ̀jọ́ ẹjẹ́ nǹkan lọ bẹ́ẹ̀ bàbá ṣe jẹ́ fún ẹ̀yà àbáyé tó ń tó ti rí pálọ́wọ́ ti rí ìjẹ́ àmà ní jábọ̀ tó wájú ẹgbẹ́ olè fẹ́ ẹgbẹ́ tó fẹ́ ní mọ́lẹ̀ lọ́dọ̀ mọ́ sí ẹbá ní òbí ẹni wọ́n ní jọ́ọ̀fẹ́ òtún tó tún tẹ̀sí wọn bọ́ pa ọmọ rẹ bàbá wọ́n yàwó jọ́ọ̀fẹ́ ọmọ bí ọmọ sí òní làárá ìrẹ̀kẹ́ àwọn òbí wọn ti ló ń tún tó ń mọ

ẹ̀rọ láwọn ọmọ yìí gbọ́ lọ́dọ̀ wọn bí ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ní yàrá wọ́n tẹ́ pàdé ní ọkùnrin mẹ́rin mẹ́rin ní àwọn gbọ́ ó fẹ́ ah ní ti Ìhun tí wọ́n pa ń bàbá ní pé ó tẹ́lì skúlò ń gbé. Irú ilé ìdẹ́kọ́kọ́ já ní gbogbo kò tẹ́lì. Ọba lé sàlá. Ibi ọwá lọ ọ̀sá lé sí. Bá àmì ń bá wọn ọ̀sá. Tí wọ́n kí ìjà ẹran, là ń bá wọn ọ̀sá tí wọ́n họ́ ìjà ẹran, là ń bá Adébí bá tẹ̀wọ́n náà bẹ̀rọ ìsìn àwọn ọkùnrin tó mọ́lẹ̀ lọ́wọ́. Bàbá bẹ̀rẹ̀ ìjàmúta ìpínlẹ̀ London jẹ́ ọ̀tí yóò fẹ́. Ẹ́ ẹ̀wọ́n ìrọ̀ yìí. Ọmọ mi lọ ilé ìwé lọ Ọmọ mi lọ lù. Tòní lẹ ní ọ̀sán àmì ìtọ́sẹ̀rẹ̀ láì. Àmì ìtọ́sẹ̀rẹ̀ lọ́sẹ̀ tán. Yóò sì máa gbé bí ẹni tó mọ̀ ṣàlọ́

إنه كان فاحشة وساء سبيلا Ìwà àbàjẹ́ ni, ìwà àbàjẹ́ ni, wà bá àfẹ́bí ìlà. Ọjọ́ ìjọ ọ̀dá ni, má bẹ̀wò ní gbogbo àwọn ọmọ tó ti tó ti bẹ̀wò ní ẹ̀rẹ́ ìpadà bẹ̀wò. Gbogbo àwọn tó ti bẹ̀wò, wọ́n má ti jẹ́ tọ́ọ̀ ó yí wọ́n ló yóò máa lọ lábẹ́ àdẹ́wò rẹ̀ náà nígbọ́n máa wùdẹ̀ sí nǹkan kàtẹ́ lọ́dọ̀ ọ̀kan òun ló lóore ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ ṣe lè pàṣẹ tó sì lè ṣe tó tó délé ọkọ ẹgbẹ́ tí ọmọ ìlú wọ́pọ̀ mọ́ nígbà ẹ̀kọ́ àgbẹ̀rẹ́ pọ̀ sínú sí lóòrùn kọ́má tẹ wò ní òyàlà lọ́kùnrin àti lóbìnrin kọ́má tẹ wò ní pàápẹ́ rẹ̀ tí ọba tẹ ilé ẹwò tọ́lọ́kùn ní kó níyàwó alhamdulillah tí ọba tẹ ilé ẹwò tọ́lọ́kùn ní ọlọ́kọ alhamdulillah ṣùgbọ́n fi ilé ẹwò yíwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbí ló ti yíwọ́ mọ́ lórí ti yíwọ́ mọ́ ọlọ́gbàbà lè gbàgbà mọ́ sí báwọn ọmọ wa àwùjọ wa ìkúrú púpọ̀ Àwọn ọmọ tí ní ẹwọ́ ṣe dá fún ọ̀rọ̀ aláàmọ́ òun ti ti fi ọmọ mọ́lẹ̀ lẹ́yìn ní ìṣẹ́ dáadáa wọn. Á! Orí bí wọ̀ láyé dá, láì ṣe fámílì wọn, lọ́mọ́ máa <laughs> títí gbà láàrín àkàtẹ́ inú mùsùlùmí bá ma ahmad látọ̀dọ̀ àbúkù mara àyíkáyà ó ní àtà ṣáàtàn ánà ìfàtà ṣáàtàn àtàlẹ̀ ilẹ̀ sọ́dọ̀ náà lọ ọ̀dọ́kùnrin jẹmanì ọwọ́ apá ẹgbẹ́ àwọn ọmọ sàrẹ̀sọ́lọ́ àgbàlẹ̀ yọ ọ̀rọ̀ tó lọ́nà yóò tọ́ ọlọ́mọ bá wà ní ìdánilẹ́lẹ́ ìdínà yọ̀ǹda fún mi kí máa tàgbèrè fa ápàdà lè kó máa lé ní fàṣẹjà rúrù láì ilé àwọn sàádẹ́ lè ti dákẹ́ mọ́tẹ́ mọ́ fẹ́ kíkà tí wọ́n lọ́gbọ̀ yìí wọ́n àwọn ó tí òun ó lè gba àwẹ̀ ó tí gbogbo ẹ̀rù tó kẹyọ kan tọrọ kí náà tàwa ní ìkẹyọ kan ìlú òkú lè yóò bẹ́ẹ̀ ó ti sọ lè yọ̀ǹda fún mi pé kí <laughs> ah! sì náà jẹ́ tọ́lé àwọn tàbí ní máa máa ìtumọ̀ máa máa ń jẹ́

tọ́fẹ́ kí ẹnìkan máa ṣe ìyá rẹ̀ wájá tẹ́nìkan máa báyà rẹ̀ lásìkò tọ́fẹ́ ọlọ́lọ́ wọlọ́ọ̀hì ọmọ ẹni fi á rárá ọpọlọ́wọ́ bàbúra yàálà nínú ọ̀fìdá <laughs> wọ́n yà sí ní já rẹ̀ ìtumọ̀ rẹ̀ wípé nínú kí n kú tàbí wọ́wọ́ màmá ni ọlọ́wọ́ ní ẹnu òdìrà àwọn èèyàn yóò nílé bẹ̀rẹ̀ sí fún ó ṣe kújà wọn ní ẹnìkan náà pàṣẹ ẹni tó bá ṣe ní ẹnìkan náà padà jẹ́ òun náà padà máa ṣèyá fáwọn ọmọ kẹ́ni ọ àlẹ́jì ni pé a bá ti ní ìdínẹ́sì bọ̀ síbi tó dé nígbà tó fún bàbá rẹ̀

wọ́n máa gbé mọ́lẹ̀ láì tọ́pẹ́ ọlọ́run àwọn ìlú òjíṣẹ́ rẹ̀ ti wọn ẹni bá ṣe àti tàbá bú Pàtí wà wá fẹ́ fá fún oṣù ẹlómi. Ọ̀fẹ́ fẹ́ fún oṣù ẹlómi. Ẹgbẹ́ ní oṣù gbọ́dọ̀ fẹ́ fún ẹ̀gbọ́n obìnrin jẹ́ obìnrin tí obìnrin obìnrin jẹ́ tọ́jẹ́ pẹ̀lú ẹ̀ka. Obìnrin kan tọ́jẹ́ pẹ̀lú ẹ̀ka. Ọ̀dà ọ̀sọ̀ bá wá fẹ́ fáwọn ẹni. Ọ̀sà ẹ̀kọ́ fẹ́ fún àbúrò bàbá rẹ̀ lóbi. Àbúrò bàbá rẹ̀ lóbi wọ́n máa bá dé. Arákùnrin sọ pé rárá. Òun yà ẹ̀jẹ̀ ìgbàgbẹ́ ni ọ̀dà rẹ̀. Ó ń sọ láti wọ́n láti ẹ̀sìn ní a máa tẹ́lẹ̀. Àwọn èèyàn náà fẹ́ fún àbúrò bàbá wọn lóbìnrin tàbí ẹ̀gbọ́n bàbá wọn lóbìnrin. Ọ̀dà ẹ̀gbọ́n ìyá rẹ̀ ń bàbá búrò ìyá rẹ̀ Ó tún tó wọ̀ Àwọn yàjọ fẹ́rẹ̀. Àwọn tí wọ́n ní ọba ṣe ó. ìyá ni wọ́n jẹ́. ìyá ni wọ́n jẹ́. ti wà. Omi ìfẹ́ lọ. Gbogbo yóò lọ bá gbogbo ní owó. pé yọ́ yẹ ọmọ sẹ́nìkan tàbí kọjá ẹnìkan tàbí kọjá ẹ̀gbọ́n ẹnìkan tàbí kọjá àbúrò ẹnìkan tàbí ẹnìkan tàbí kọjá àbúrò bàbá ẹnìkan ọ̀kẹ́ nù ẹ̀dọ́ ń jọlọ́ ọlọ́run lè jọ sábà nígbà tó bá wọ́ apá àkàndọ́ bá gbájú lọ́wọ́ ọdún wọn bó tún àwọn gbájú lọ́wọ́ ọ̀tá ni wọn bó tún tẹ́tí tó gbájú lọ́wọ́ ọdún èyí tó tẹ́tí yé èyí tó wọ́ ọ̀tá lásán tó wọ́n fẹ́ẹ́ ti yé e lónìí ọwọ́ alọ́ọ̀pá tó kó tó lọ́ àdúrà yìí kò sí tó gbowó bẹ́ẹ̀ tọ́lá kò ní wùrà mi tó dá ó lè dé sórí ohun ó lè dé sí ìjọba àdínkù ń bẹ nínú ẹ̀mí rẹ̀

ìyá náà tí ẹ bá fẹ́ fẹ́ láǹfààní bí tí mo túnmọ̀ nílò sí ẹ̀gbẹ́ rẹ̀ dé àfi kí máa rí àbá ẹlòmí ti yà àdẹ́wò tọ́lọ́ bá tó pẹ̀lú mi tí wọ́n ẹni náà wà lọ́jẹ́ dọ́kọ̀ tẹ́mọ̀ sí amúṣẹ́ yá àwọn lọ́jẹ́ náà lóbi àlọ́kùnrin ẹmọ̀ pé wọ́n lè ó ti yá jù ọ̀nà àbáyọ àbíkọ́ tó wọ́n lọ jẹ́ ọ̀gá bí wọ́n ń gbà ọmọ ọjẹ́ lóbìnrin rẹpẹtẹ àbọ́lọ̀ jẹ́ àfá àwọn ọmọ obìnrin wá pọ̀ lọ́dọ̀ ẹ̀bí ń tẹ́wú ẹ̀mìnẹ́bí wá ń jọ kẹfẹ́ ààrùn ìdájí tó ń bẹ̀rẹ̀ sí ah, ẹ̀mí ni ó pé ọ̀nà ẹ̀wọ́n ti jù bí lóko ládùúgbò ìtọ́mẹ́ ọ̀nà ìrìnlẹ̀ Ìbá ọmọ ọgbẹ́wú ẹ̀sùn tí ó pé ẹwọ́ bí mo ṣe wà ilé ẹni o, ẹ̀sàtì rí ní àà ìgbọ́dọ̀ ìtàǹdẹ̀ sí ló. Àjẹ́wò ni àwọn ilé ẹgbẹ́ òṣèlú lóyìí àti ló rẹ̀ pọ̀ ní ìṣẹ́ ọ̀lẹ́sì tí ń tẹ́lá òjò ẹ̀sì àwọn ẹ̀tẹ́lẹ́ ní àwọn wọ́n tó bá ti lọ́rọ̀ àbóní lábò àbóní lẹ́kọ̀ọ́ àbóní bàbá ẹlòmíjà ìmọ́lẹ̀ ìgbà ló fi kábàdẹ̀ àìmọye ìgbà ó ti káyà àmì kí ló tún gbé àwọn máa ń sojú bóyí bóyí kí lọ abẹ́ sọ ní ẹ̀ẹ́sì pariwo títà pé nílò yóò dí àbúrò pariwo tà òun yóò tí ní ìbẹ̀ ẹ̀kọ́ wáyé àbúgbèsá gbèsá gbèsá gbèsá títẹ̀ náà tọmọ máa yìí rẹ̀ fi bàbá wọn wọ́n irúgbẹ́ ń bẹ fún ẹni tó jẹ́ ìyá tíyàn àbọ̀ wà nípò ìyá tíyàn àbọ̀ wà nípò bàbá tíyàn ó lè ra akẹ́kọ̀ọ́ báwọn tó nípò káàkà tó fẹ́ ó tó wá pàdé àìsínú rẹ̀ ìkẹ́kọ̀ọ́ wà nípò ìyí ó tó wá pàdé àìsínú rẹ̀ ọlọ́run lè dùn sábà pé títà tí o kò lẹ́nu sí làtọ́ àná àlàámọ̀ fúri dáńbà àlàámọ̀ fúri dáńbà fún وطهر قلبه وطهر قلبه وأحسن فرجه lórí ẹ̀ta náà àlẹ́bí mú àjọ àti ọkọ̀ tó jẹ́ bí nínú máa wá àjọ àlẹ́bí gba èyí tí wọ́n fẹ́ máa tọ́ rẹpẹtẹ ó lè jẹ́ kó lè máa ṣe mọ́ ìdí mẹ́ta lọ yóò kọpa ọjọ́ tí wọ́n tọ́ yóò lọ ń dọ́ bí ọmọ ìdílé wọn mọ̀ wọ́n ń pàṣẹ ìwọ̀n pa Pẹ́lú àwọn ilé ni yóò wà. Ní ọmọ ẹjọ́ ọdún méjì ọdún mọ́ mú fẹ́ sí kí ní ilé ọ. Àjẹ̀dí lọ sọ fẹ́wà máa tọ́ ilé kìí ní pọ̀. Kìí sàdúrà nìyẹn, kìí sàdúrà. Gbọ́nà mẹ́ta náà, yẹn kí sẹ́sẹ́ وطهر قلبك وأحسن قلبك كل تمارو اللهم خيرا وبرا تقول كيف يا وطهر قلبك تنظر إليه جميل الله وأحسن قلبك تنصر عليه قوم بسجده قال

nítorí ẹ̀ àti ìgbẹ́ tó ti gbẹ́ àwọn ọmọ nínú ìsìlámù ọmọ awó gbogbo yọba tẹ̀lé àmọ́ abẹ́jọ́ ọkọ̀ sí ilẹ̀ àbá ló tún jẹ̀wé ìrìn ọjọ́ sí ẹlòmí ń bẹ wọ́n lè ṣà ẹ̀rú bọ́ tó ti mú yẹn gẹ́gẹ́ ẹ máa ń lọ́ kọ́ wá fi ti àgbọ̀mù wọ́n máa fi mú kọ́ yóò kó ìrọ̀ sí i ló jìnà àbá ó tún jẹ̀wé ìkàdí ẹ̀ gbogbo ọ̀nà kọ́ ní àwọn ènìyàn ọ̀nà ojú ọ̀nà ẹ̀ka túnà ọgbọ́ wà wọ́n ti sàdọ́ àkọ́ ọlọ́run ló méjèèjì sábà bẹ̀rẹ̀ àdàhùnmá yóò ìdámbà wọ́n tó